بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه eléyìí ni kéṣẹ́ ti ẹlẹ́ẹ̀kẹta nípa ọ̀rọ̀ hajj mo tá sì máa gbéyàwó lónìí pẹ̀lú àna ọlọ́run òun náà ni àtẹ́lẹ́bíyàtú ọ̀rọ̀ fún sáwùtì bíhà nígbà tí a bá ń ṣe labbaika lahumma labbaik afẹ́jẹ́ká gbóhùn sókè àwọn àfáà ní pé yẹsítọ́kìbìlì kíbìlà tó dá ìmà kọ́ ìmà èèyàn jẹ́ nìkan tí ó dojúkọ kíbìlà lẹ́ni tí ó jẹ́ ẹni tí ó máa sọ gbólóhùn náà gbólóhùn wo ni gbólóhùn labbaika allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wa li mulk la sharika gbólóhùn yìí wọ́n fẹ́ jẹ́ ká máa wí thumma yulabbi bil umra aw al hajj èèyàn wa máa ṣe làbẹ́íkà làbẹ́íkà làhùnmà òmùràtà ìyẹn sì rẹ̀ pé làbẹ́íkà làhùnmà làhájà ìyẹn sì lè pè méjèèjì gẹ́gẹ́ bá sọ síwájú. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi kan tó gúnrégé tí ń bẹnu bìyà pẹ̀lú sanad tó lálàáfíà wọ́n ló ń sọ lọ́wọ́ bá nígbà làhùnmà hádìhì hajjatun la riyaha fiha wala sub'ah ìwé sọ náà ba eléyìí ni hajj tí mo fẹ́ ṣe o kò sì ṣe agbọ́ níbẹ̀ o kò sì ṣe arí níbẹ̀ o bẹ́ẹ̀ sì ni kò sì ṣe agbọ́ ni. òyìnbó bíbi tẹ́lifíyà ti nàbí sọ́ọ́lá àlọ́sọ̀lá afẹ́jẹ́ kó máa ṣe làbáyíkà bá níbi ṣe máa ṣe òun náà mo sì ṣe láìka pẹ̀lú gbólóhùn làbáyíkà láhùnmá làbáyíkà لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك ولملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك ولملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك inna alhamda wa naimata laka wa limolik la sharika lak gbólóhùn yìí wọ́n fẹ́ jẹ́ ká máa wí ká máa wí so ó ń sọ ọlọ́run bá máa wí bẹ́ẹ̀ kódà ẹ máa ń sọ pé labbaika ilaha alhaq labbaika ilaha alhaq labbaika ilaha alhaq labbaika ilaha alhaq ó ń sọ ọlọ́run bá máa wí ká mọ mọ́wọ́ bẹ́ẹ̀ torí pa ìbá mọ́ a lè rẹ́ni tí ọmọ àwí kọ́ má bàa jẹ́jì sí wa pé ìwó leléyìí tó ń wí yìí nínú ta lè wí ni ò sí ohun tó burú ń bẹ̀. bákan náà wàyó máa rú múlimúlá bí bí à ń yẹri fa sáwùtà hóbi tẹ̀lbíyà wọ́n wá pa gbogbo ẹni tí ọba máa ṣe làbáyíkà láwọn làbáyíkà wọ́n pa á láṣẹ pé kọ́ máa gbóhùn sókè wí ni o làbáyíkà láhùnmá làbáyíkà làbáyíkà láṣẹ̀rí kàlákà làbáyíkà innal hamda wan ni'mata laka wal malik la sharika lak kó máa wí sókè bẹ́ẹ̀ torí pé ń sọ ọlọ́run bá sọ báyìí pé àtàní jibirilu jibirilu wà bá mi ìyẹn malaku jibiril fàmọ́rọ̀ ni ó sì pa mí láṣẹ àní àmọ́ra sàábì pé kí n pa àwọn sàábì mi láṣẹ wọ́n mọ̀ máàyìn àtàwọn tó bá pẹ̀lú mi à ń yẹrù fún àwọn àṣùwọ̀tẹ̀ hùn wípé kí wọ́n gbé wọn sókè níbi làbáyíkà làhùnmá làbáyíkà kí wọ́n gbóhùn sókè dáadáa níbẹ̀ kí wọ́n gbóhùn sókè dáadáa látara bẹ́ẹ̀ ẹ̀já máa gbóhùn sókè nígbà tá a bá máa ṣe làbáyíkà wa. kódà wọn ní sáàhù fi tẹ́lbíyà kàrdìjáàlì alàṣàhì ìgbóhùn sóbí obìnrin làbáyíkà gẹ́gẹ́ bí tọkùnrin náà ni òun lọ́láfíà lè mú mẹ́lẹ̀ hadithaini sàbíkọ́ yìí látara àdéhùn tó yẹ pé a ti ṣàlàyé lọ sẹ́yìn yẹn torí pé àfa Abu Hazim ó jẹ́ òye wa nípa pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ká máa gbé òun yìí sókè bẹ́ẹ̀ torí pé àwọn sábẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bá gbé ìrọ́mù wà lámúyẹ́bùlógó ràwùhá wọn ò ní ti di àyíká tá à ń pè ràwùhá àtà tẹ́bi àṣùwátàhùn tí tó fi gbóhùn wọn sókè kàn ní àǹdùrí Musa alayhi salam hábitọ́ min ó ń ṣe ọlọ́run bá ní pé kódà wọ́n wá dàbí ká ní pé ìrí Musa ànábì Musa tẹ́ ìpín sọ̀kalẹ̀ nífẹ̀ẹ́ ní yàtúlùwàdà wọ́lá yujaharu ila Allahi ta'ala bit-talbiya walahu juharun ila pé òun ń gbóhùn sókè pẹ̀lú labbaika Allahumma labbaik ẹjá máa káwọn obìnrin wọn máa gbóhùn sókè nígbà tí wọ́n bá ti pé kò ní sí fìtínà ibi táwọn wà ọ̀dà ń ná Aisha ti ha torí pé ìyàwó Aisha òun náà jẹ́ nìkan tí pé máa ń gbóhùn sókè bẹ́ẹ̀ àtàyẹ̀sì máa ń hadrẹ̀jà títí àwọn obìnrin àwọn ọkùnrin máa fi ń gbóhùn rẹ̀ fàkọ́ọ̀lá àbò ẹ̀tìyà àtìyà àbọ̀ àtìyà tẹ́kọ̀ mo gbọ́ tí aisha náà sọ wáyé pé inni la alam kaifa kanat talbiyatu rasulullah rasulillah sallallahu alaihi wasallam èmi ni mo wọ bá níbi ni pé mo wá rí ìyàwó aisha lẹ́ni tó sì gbé mo gbóhùn rẹ̀ tí ń pe labbaik allahumma labbaik لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك ولملك لا شريك لك tí يا yàwá aisha bẹ́ẹ̀ sí gbóhùn sókè bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ àwa tá a jóbìnrin ká mọ̀ mọ́wọ́ òsùn tó burú fún wa láti máa kígbe àyàfi tá a bá rí i pé ibi tá a wà á kó fìtínà bá àwọn obìnrin tọ́ àwọn ọkùnrin ká dákẹ́ ká máa ra máa wí léyìí títí wa nìkan gbọ́. bákan náà ويلتزم التلبية لأنها من شعائر الحج wọ́n sì fẹ́ kí èèyàn tẹ́pẹ́lẹ́ mọ́ ìmáṣe làbẹ́ìkà làhùnmọ́ làbẹ́ìkà yìí torí pé nínú àwọn àsonso nínú àwọn ògóńgórí nínú àwọn ìṣe àwọn tá à ń fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ nínú hajj iná ẹ̀ ni àfẹ́jẹ́ kí èèyàn máa ṣe bẹ́ẹ̀. bákan náà kò sí ohun tó burú tí wọ́n bá lè dà papọ̀ mọ́ la ilaha illallah wahdahu la sharika lah òsùn tó burú bẹ́ẹ̀ tí yẹn bá ń ṣe bẹ́ẹ̀. bákan náà nínú ẹ̀kọ́ òun náà ni pé fáìdà balaghal haram li Makki tí yẹn bá dé haram Makki wọ̀rọ̀ buyuta Makka tí yẹn wá ti ń rí káàbà lọ́ọ̀kẹ́ báyìí amsak anil kalbiya èyí ní ṣe labbaika làwọn labbaika máa yẹtàfàrọgọ lè ṣègọl bègèrè ha mímọ yàtì torí pé ohun tá a fẹ́ jẹ́ ó bí sìsì ní sìn kì í ṣe làbẹ́ìkà làwọn ọmọ làbẹ́ìkà máa wò ẹ̀yìn gbígbóná làbẹ́ìkà làwọn ọmọ yìí nígbà tí èèyàn bá ti ṣe tí èèyàn bá ti gbé aṣọ ìrọ́mù wọ̀ láti mìíràn kọ́ọ̀tì láti máa wí láti máa wí láti máa wí ṣùgbọ́n tá a bẹ́ẹ̀ ti jẹ́ nìkan ṣe pa dé mọ́kà tá a ti rí kàbá lọ́ọ̀ká báyìí àní ṣe làbẹ́ìkà mọ́ nígbà náà kí ni tá a wá ṣe nínú àwọn nǹkan tá a ṣe níbọ̀ wáyé alẹ́kùtùsálì dọ̀kọ́lù mọ́kà afẹ́ tí yẹn bá lè ṣe bẹ́ẹ̀ tí yẹn bá fẹ́ ba mọ́kà kọ́kọ́kọ́ wẹ̀ náà tó bá lè ṣe bẹ́ẹ̀ kì í ṣe dandan kì í ṣe wẹ̀ dandan o tó bá lè ṣe bẹ́ẹ̀ afẹ́ ṣùgbọ́n tí ó bá lè ṣe bẹ́ẹ̀ kì í ti wulẹ̀ ọmọ kì í ṣe ọ̀rìn yẹn ti wulẹ̀ ọmọ bákan òun náà wá ni pé èèyàn ríwẹ̀ yíwẹ̀ èèyàn ríwẹ̀ èèyàn á fẹ́ wọ kàábà nínú ẹ̀kọ́ òun náà ni pé bá a ti máa ń wọ kàábà yìí bá a ti máa ń wọ mọ́sálásí lòun náà fáìdá dakhalta al-masjida tó bá wọ mọ́sálásí kàábà fala tansa an tuqaddam rijlaka al-yumna ẹsẹ̀ ọ̀tún rẹ̀ la fẹ́ jẹ́ ọkọ́kọ́ gbé wọlé o délé yìí mọ́wọ́ dáadáa ẹsẹ̀ ọ̀tún hadhihi sunna sunna lélẹ́yìí ẹsẹ̀ ọ̀tún la fẹ́ gbé wọlé pẹ̀lú gbólóhùn allahumma salli ala muhammadin wa اللهم افتح لي أبواب رحمتك اللهم صل على محمد وسلم اللهم افتح لي أبواب رحمتك اللهم صل على محمد وسلم اللهم افتح لي أبواب رحمتك ẹ kẹ́nẹ̀ láwíò ṣùgbọ́n kọ́lẹ̀ bá وجهك ìdáadáa ló jẹ́ kí n wí lẹ́ẹ̀mẹ́ta tọ́ọ̀bá أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم inú àwọn àdúrà tá a máa ń ṣe ni tá a bá fẹ́ wọ mọ́ṣáláṣí ká tó sọ pé a fẹ́ wọlé ọlọ́run ńlá ńlá kàábà Baytullahi al-Haram Baytullahi al-Atiq al-Ka'ba a fẹ́ wọ bẹ̀ ọ̀dà ká mú nínú àwọn àdúrà yìí kà máa ṣe a'udhu billahi al-azimi wa biwajhihi al-karimi wa sultanihi al-qadimi minash shaitani rajim so kárí pé à ń ṣe kárí pa ń ṣe. bákan náà fáyidà bá al-Kaabata tí yẹn bá wá rí káàbà rafa'a yadayhi in sha'a gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè tó bá fẹ́ ìtòbútìhí ani ibn abbas látara pé orin lẹ̀ bẹ́ẹ̀ látọ̀dà abdullahi ibn abbas bẹ́ẹ̀ wípé tàbá lè ṣe bẹ́ẹ̀ á gbọ́ wa méjèèjì sókè tàbá lè ṣe bẹ́ẹ̀ tó tàbá lè ṣe bẹ́ẹ̀ kò sí tó burú ń bẹ̀ ní pé táwọn àbẹ̀ lọ́hùn wàlám yẹ́sì bó tani nàbí sẹ́lá hóná dùhà ò xas kọ̀ wá látọ̀dà níbi ibi pé tá a gbọ́ wa sókè pé àdúrà kan wá ń bẹ pàtó ara o ọ̀yẹ́ dé wọn bí máa tẹ̀yẹ sàrọ̀ láì sàdúrà tó bá wọ̀ èdè tó bá sì wọ ni òfin ṣe kò sún tó bó ah, Allah akbar kábàárẹ̀ ọlọ́run máa dúpẹ́ ṣé pé ń délé yìí kò ní jẹ́ pé máa wọnú fọ́ inú àwòrán lásán mo dúpẹ́ ọlọ́run o mo mọ̀ ọ́ lóore o kábàá ni máa ń wó lọ́ọ̀kẹ́ yìí sún tó burú bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ọlọ́run mo ń bí ọ o débì máa débì yìí dákun má jẹ́ ń ṣe lásán o gbà á lọ́wọ́ mi o kábàá ni wó lọ́ọ̀kẹ́ yìí o kò máa tẹ́ rẹ̀ sókè kò máa súnmọ́ kábàá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ sún tó burú bẹ́ẹ̀ tó bá ń gbédè lábá tó bá ono daju suma ba so bọ́ọ̀sọ ló yorùbá kò sùn tó burú bẹ́ẹ̀ wa inda bi dùn ayọ̀ àmà to ban tọ́ba ń sàdọ́ àfàwà umaru tani umaru máa man ṣe to ba lè ṣe be allahumma anta salam wa minka salam fa hajjina rabbana fa hajjina rabbana bis salam allahumma anta salam wa minka salam fa fahajjina rabbuna salam يا رب ربنا اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام فحسن أدعى طبعا سبيل ثبوته أنه رجل عنه تبوا لا تدعو مر بك ما سبيك اللهم أنت السلام اللهم بارب على العافية ومنك السلام ودرارني على العافية تواو فحجنا دكم جامع سمي ربنا بالسلام أبا pẹ̀lú àlàáfíà tàbá lè ṣe bẹ́ẹ̀ sóhun tó burú bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí òun wá ní òmùra bẹ̀rẹ̀ gbàrà téèyàn bá ti wọ kàábà bó o láti àwọn àṣẹ gẹ́lẹ́ yọ̀nba bẹ̀rẹ̀ níbi kéṣẹ́ ti wà kẹrin pẹ̀lú àna ọlọ́run èyí tá wọn bí tá ti ń sọ yìí ọlọ́dàkùn yóò wúlò fún wa o èyí ti ń sọ èyí ti ń gbọ́ ọlọ́dàkùn yóò wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa o dákun má ṣe ájì wa má ṣe ní ájì tó ti dànù ájì tó tẹ́wọ́ gbà alihajj mọ̀bùrò ní kọ́lọ́mù bó ṣe ájé wa ọ̀kọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ wa kọ́ má dáa lówà láyá o wàlàlá haúlá wàlà kú wàtà ìlà ìlà kíṣẹ́ ti kẹrin a máa sọ nípa tọ̀wá fólìkòdò assalamu alaikum wa rahmatullahi